हाश इब्राहिम से कादर है भाई ऐसा कादर है अल्लाह तो náà Allah lẹ́yìn tí a ti rí ìyá ọlọ́mọ ń kalẹ̀ lẹ́yìn tí a ti rí ìyá ọlọ́mọ ń kalẹ̀ kí a bẹ̀rẹ̀ ètò náà ní èyí tó kù tó sì já sí pé a ní àkókò tó pọ̀ ní ààyè yìí gbogbo àti gbogbo ẹ̀yà wa tí lẹ́yìn ìyá ọlọ́mọ àti ìyá wa tí wọ́n bẹ wájú yìí gbogbo ẹ̀yà wa ẹ̀dàgbẹ́ bá jòkó báyìí màmá wa ẹ̀dàgbẹ́ bá jòkó báyìí ayé obìnrin níbí yẹn jọ lẹ́yìn alọ́mọ tí wọ́n bẹ́ kalẹ̀ mí ẹ̀dẹ́gbẹ́ wa jókòó sí àwọn. naam allah lẹ́yìn tí a ti rí yalọ́mọ ń kalẹ̀ eh. lẹ́yìn tí a ti rí yalọ́mọ ń kalẹ̀ kí abẹ̀rẹ̀ ètò náà ní èyí tó kù tó sì já sí pé a ní àkókò tó pọ̀ ní ààyè yìí gbogbo àti gbogbo ẹ̀yà wa tí lẹ́yìn ìyá lọ́mọ àti ìyá wa tó ń bẹ wájú yìí gbogbo ẹ̀yà wa ẹ dákun ẹ báyìí màmá wa ẹ dákun ẹ báyìí ààyè obìnrin níbí yẹn jọ lẹ́yìn ìyá lọ́mọ tí wọ́n bẹ ń kalẹ̀ mí ẹ dákun ẹ sí ọwọ́ mi kí àwọn ọkùnrin. ọmọ tá a bí lé ní agbára òdìbò ló ṣì tán. gbogbo àwọn èèyàn bíi climax àwọn tí wọ́n níṣẹ́ lápá àwọn ọkùnrin rádaràda wọ́n ní ìyá ọdún ẹ̀. àwọn ọkùnrin tó lówó ju Mike Adenuga lọ tó jẹ́ pàwọn náà bá ti darúgbó wàá gbogbo my daddy's friend give him that thing àwọn ló máa pàdé lágbára ọlọ́run ó ní pàdé àwọn ọkùnrin bíi jìgàn tó máa jẹ́ kẹ́sẹ̀ ọmọ náà tún kan padà àwọn ọkùnrin bíi ìjọba nàdà kú ó ní bá mísíkì kú ti lágbára ọlọ́run olówó ló máa bá lọ àwọn ọkùnrin bíi àwìlò ọmọ máa jáwìí lólògbò gbà ẹ̀rí pé tolúwẹ̀ báyìí àwọn ọkùnrin bíi èkó èkó nú èkó ó ní pàdé tọ́ọ̀kì bíi èkó tọ́ọ̀kọ́ máa sọ pé tó yẹ pé tẹ̀ ó bàbá sọ ẹ lórúkọ ti bàbá àti tọmọ àti tàwọn eré àbọ̀ ìsìn ó fi tọrọ fọmọ mi ẹ̀dùn ẹ̀ bá ọwọ́ yín yá ju kọ̀ǹpútà lọ. bàbá tí ẹ kó gbẹ wá ni ẹ tún bu ni. owó tibí lélẹ́yìí eléyìí fáwọn bọ́ ìsì ẹ̀yìn wọ́n fetí ká wọ́n fọkàn ká àwọn ọlọ́dẹ lè kò ní bàjẹ́ àfa ẹ kí wọ́n ṣe bí kan náà ní wàsálàmà lè kùsà